نعم السلام عليكم ورحمة الله وبركاته نعم ìbéèrè alákọ̀ọ́kọ́ pé títí ìfòdí bá fẹ́ di mùsùlùmí pé wọ́n ní kó wẹ̀ báyọ̀ jẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ kéré ní nǹkan tó dẹ́kẹ̀ pèrè ọmọ ìkéré náà tó ṣe yóò wẹ̀ àwọn nǹkan méjì ló kó sínú mọ́sára ẹ̀ alákọ̀ọ́kọ́ ni ó kúmọ̀ ìwẹ̀ kèfèrí tó fẹ́ di mùsùlùmí ẹlẹ́kejì ni pé ìdájọ́ pípín ọmọ kékeré tí ó ti ìbàlágà ní kèfèrí ìgbà méjì tó kó sí lọ́rọ̀ yìí bọ̀bí tí sọ́ọ̀rọ̀ ṣẹ̀rí torí pé àwọn onímọ̀ rahimahumullahu ta'ala wọ́n gbé wíwẹ̀ kèfèrí tó wá fẹ́ wọlé Islam wọ́n gbé sí abẹ́ istihbab pé afẹ́bẹ̀ kìí ṣe ọ̀rọ̀ yẹn jẹ́ báwọn àbọ̀ ẹ̀sìn mọ́tò bá ah, ó wà lọ́wọ́ kìí ṣe ọ̀rọ̀ yẹn gbogbo yìí wa so kí ló dẹ̀ fà á tó fi rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí tó wá tó wá lọ́tún lọ́sí lọ́sí wọ́n gbèsè sẹ̀dá ó ní pé àwọn tí wọ́n sì sẹ́ẹ̀pì ní pé afẹ́ bẹ́ẹ̀ gẹ̀dá pé ní mùsàábù pé afẹ́ kó ṣe bẹ́ẹ̀ ó nítorí wípé lọ́pọ̀lọpọ̀ gbà kèfèrí yóò ní kíkejìlá nínú ọ̀ràn ìwẹ̀ bíi jánábà pé ó wọ́n dàgẹ́rẹ́ bíi anáìm ẹni tó sùn anáìmù oorun gẹ́gẹ́ kò dálùwàlà gbogbo yìí wa ṣùgbọ́n oorun mọ̀gọ́nà yàní ó kẹ̀lé alẹ́ mọ́ níta lè fi máa fura pé àbí àwòrán rẹ ti já tí ò ṣe kí ni o tí ó mọ̀ bí aṣọ jáde díẹ̀ nígbà tó sùn yẹn ìyá ló fi jẹ́ pé wọ́n farọ́ kọ́ra rẹ ànáwó mọ̀ kọ́fí àti kí ni o náwó mọ̀ sàkè tó gbé náwó mọ̀ kọ́fí torí pé kí ló sì ní mẹ́ta farọ́ kù báyìí náà tó gbọ́ mọ̀ pé ànáwó mọ̀ kọ́fí gbogbo àwọn ọmọ ìpè máa gbogbo àtògbè dẹ́gbà tí mo bá sọ máa mọ̀. bàbá náà mo tọ́tù pàtàkì ohun tó ti wúwo wọ́n ní ẹni yìí lè má mà ó lè má mà àwọn tó ṣe kí ni o àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí nínú rẹ̀ láti kó ṣàwárà rẹ̀. sọ wípé pé àwọn onímọ̀ tó kó ṣàwárà gan níbi òru yẹn gan wọn lọ síbi wùdúùbù rẹ̀. sọ yìí bá ní sè torí pé kìí ṣe ah, kò dàbí pé ẹni yìí ń so àgbótọ̀. sọ yìí ní sè so bẹ́ẹ̀ náà ni kẹfìrí tó gba ìsìláàmù ara nǹkan táwọn ọ̀dà eléyìí fi lọ́dọ̀ àwọn onífẹ́ tó ti ẹnìṣe but kí lákìdí gẹ̀fẹ́lì fún ẹ̀ndì islam òun náà níbí ni o pẹ̀lú kó sọ ṣàhárà aṣọ́rọ̀ láì lọ́lọ́ wọ́n aṣọ́rọ̀ anna muhammad rasulù ó wẹ̀ kó wẹ̀ ó ti di musulmi so tó bá wẹ̀ yìí lábẹ́ fífẹ́ bẹ́ẹ̀ tó yẹ nìṣe afẹ́ ni kì í ṣe ọ̀ràn yẹn fún tọ́ba ọmọ ìkéré ẹgbẹ́ kó lu mọ̀lúdi yóò lọ́dọ̀ náà fitọ́rọ́ fa àbáwá wọ́n ọmọ kọ̀ọ̀kan náà bí sọ́ọ́rí mílíọ̀nù islam kò lè nìsín tí wọ́n pè ọmọ yẹn tí ò tí ò bá tí ì bàlágà tó bá yọ̀ọ́ máa fẹ́ ṣe islam kó sí wàhálà wọ̀ ọ́ pé ó jẹ́ ìwà bí ó jẹ́ ìwà òjò ẹ̀kan rẹ̀ kó sóhùn wọ́n kàn ti aṣọ lọ́la ọ̀la kó dẹ̀ jẹ́ kí ni o kó dẹ̀ máa ṣe àwọn ṣàrọ̀ yòó díẹ̀ kó máa kírun kó máa ṣe bẹ́ẹ̀ kó máa ṣe lọ kó ti yé eléyìí kò sí láì fi fún un gbọ́ mọ ekele ṣì bọ̀ká ní wájú mẹ́kẹ́ àbújá gbàlagbà ìṣèǹbá bá tó bá wẹ̀ náà afẹ́ nìkan ṣe kó jẹ́ ọ̀ràn yẹn ṣèjì àwọn fíkì sọ pé lábẹ́ ẹ̀ fífẹ́ bẹ́ẹ̀ lórí àwọn rísìn tá a sọ ẹ ẹ pé rísìn tá a sọ yẹn kò sí mọ́ bẹ́ẹ̀ kéré wọ́n lọ́wọ́ ẹni sọ́lọ́ pé ọ̀rọ̀ yẹn yóò jẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ lọ́wọ́ àárọ̀. wọ́n lẹ́yìn àlẹ́ sọ́lá àlọ́ sọ́lá sọ ìgbó obìnrin ló wà kìnnìún ẹ̀rọ àwọn yẹn kà máa sọ àwọn ọ̀rọ̀ náà bàbá àwọn

kí wọ́n yá oúnjẹ gbà fún tó gba àwọn ẹ̀rí ẹja mọ̀ yìí pé àwọn sálàfù sọ̀rọ̀ àwọn obìnrin dáadáa wọ́n máa ń wọ jìbáàbù láti kọ́ bọ̀ àwọn. ṣé tó bá sọ pé kẹsì gbòmí àwọn abílẹ̀ rẹ̀ yìí pé ẹni tó bá sọ pé nǹkan ò sí kó mú ẹ̀rí wá pé irú ẹ̀rí kó mẹ́rin pé obìnrin kan tó débìnrin ìyàwó sàbẹ̀ kan abọ́mọbìnrin sàbẹ̀ kan tó yẹ nìṣe àbí kí tó ní àbí ìyá sàbẹ̀ kan tó so ìyẹn láwọn ọmọ òwò fún afẹ́ wo bọ̀ ó bá mi sọ nìkan bò mojibab ẹ̀jẹ̀ ń sọ so àwọn obìnrin nìkan wọn wọ̀ nígbà yẹn so wọn rántí nìkan fi ìmọ̀ fi ìmọ̀ sùláf gbé òkè sáwọn mi wọ̀ but àlùmọ́ ìmọ̀ ni pé àwọn sáláfù mọ̀ wọ̀ ọjọ́ lọ àdúgbò náà tẹ̀ láwà. àwọn tó lè lè so ó yìí àlàyé bọ́lẹ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ṣe kọ́ gan ṣe kọ́ nù wọ́n ní àwọn afẹ́kẹ́ ẹgbẹ́ eh, MSSN group ṣé ọ̀dà kéèyàn join ẹgbẹ́ náà ìbéèrè aláwọ̀kọ́ ń bí ni ìbéèrè ẹlẹ́kejì ni wọ́n ní ṣé ó dáa kí mùsùlùmí kan tó járe sínú náà ó fẹ́ fẹ́yàwó ẹni tó wá tó fẹ́ fẹ́ ni ẹ jẹ́ christian ni ṣùgbọ́n ẹni christian yẹn ti promise pé àìmọ̀wọ́ ni wọ́n bá ṣe islam ṣùgbọ́n lásìkò tán sì ń sọ náà so ah, obìnrin òun sì ń jẹ́nẹ́tì sì ń lọ church. ló lápẹ̀rẹ̀ rárá so ẹlẹ́kẹta ní òbí rí wọ́n ní mùsùlùmí kan tó yẹ pé tẹ́lọ̀ lòun ti ẹ̀tẹ́lẹ̀ ní sì máa rán aṣọ tó bá dáa ṣùgbọ́n lásìkò ọdún kérésì sòsó lè máa rán àwọn aṣọ ọdún yẹn náà fún àwọn tí ó wọ̀ alhamdulillah asalatu wasalasu nínú aláyà àwọn sálàfù sọ̀rọ̀ aláwọn èèyàn tó jẹ́ pé ó ń ṣe ọwọ́ làwọn náà radiyallahu anhu kí ló wà náà sàhábà kábẹ́tà wà nínú wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú Islam ọlọ́run bá sọ pé ta'awanu ala al-birri wat-taqwa wa la ta'awanu ala al-ithmi wal-'udwan ṣíṣe yẹn ṣe dé lọ́wọ́ wá ní àṣìṣe tẹ̀mí lèmi ṣe wá gbà sọ̀sẹ̀ lẹ́wà fún àsọ̀sẹ̀ lẹ́kọ̀ọ́ bá wọn ṣàtánà àbí wọ́n fẹ́ kọ́ńkọ́ kẹ́ni sá wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì lọ́wọ́ wọ́n kọ́ wá kàn wọ́n káfẹ́ńtà bẹ̀ so gbogbo àwọn nǹkan báyìí àwọn onímọ̀ sọ pé kí ẹ̀ mọ̀ ṣe táwọn kan kódà wọ́n wà kámẹ́rà rẹ̀ ẹ wà fà lórí olùlé sọ́ọ̀sì o pẹ̀lú orúgbìn rẹ̀ wọ́n ní sóòjọ́ ti wọlé wọn sóòjọ́ tiẹ̀ ló ń ṣe àràrà ah, o sóòjọ́ tiẹ̀ kọ́ yẹn so Islam ó fi ẹ̀jẹ̀ wọn sí gẹ́gẹ́ bó ṣe pé àlẹ́ ṣàwọn ṣẹ́ kan àlẹ́ tẹ́lẹ́dẹ̀ àlẹ́ táwọn ti àlẹ́ ṣe gbá bẹ́ẹ̀ náà bìkan àti pé àtìlẹ́ ṣe àbẹ̀ àtàlẹ́ bàbẹ̀ wà ló fi jẹ́ pé àwọn nǹkan tó bá ti rí àwọn onímọ̀ sọ pé kéèyàn jìnnà torí pé ìtò fi rí bẹ́ẹ̀ ni pé èyí ti màmọ̀ dájú pé nǹkan tó fẹ́ fi ṣe ni lákòóso ní sàwánikẹ́ kristian wánikẹ́ yẹn àbọ̀ kọ́lé ilé gbé yàtọ̀ nínú lẹ́yìn náà yóò mọ̀ pariwo ló kọjá èsù mẹ́ but asulu ni pé ilé níbí bọ́tú bọ́tú tààlọ́pọ̀ pẹ̀lú ẹ̀sìn mọ́tàlásì níbí ṣòmísà ṣọ́ọ̀tì níbí so ohun tó ti jẹ́lẹ̀ ẹ̀sìn yẹn ó o lè bá wọn ṣe kí ni o lè bá wọn ṣe lọ́wọ́ tó ṣe déédéé jù ọlọ́ àná inú ọ̀rọ̀ àwọn mímọ́ so bá ti wá dì ó dàbí náà àwọn onímọ̀ sọ yìí pé ẹ̀kọ́ náà kó náà kó ṣàánú àwa èyí tá à ń sọ yìí kò sẹ́ni tí ò ẹ àwọn tó máa ń ṣe adìẹ lásán pé àsìkò ládìẹ máa ń tà àwọn ará greek àbí àbáyé lọ́yìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lọ́bẹ̀ pọ̀ gùdé lọ. pé ṣé pé à ń pẹ̀lú wọn ẹ bí àwọn ọ̀wọ́kàn ṣe tiẹ̀ lọ́kàn wá wà oríṣìdẹ́ǹt ó gbàṣọ fún ọ̀wọ́kàn bá lọ́nà kò sọ́kàn ọmọ ẹgbẹ́ máa lè kò sọ́pàṣọ ọdún kò sí kan àbí wọn náà wà máa rán special limit tẹ́lẹ̀ tó wà lọ́nà special style sọ pé this festive period come out kìnnìkan tó wà fi ṣe status náà so ẹgbẹ́ kìíní ka àrùn ara o gbèrè ara sàlàmíyà rẹ ada ọlọ́pàá rẹ débẹ̀ ṣọ́ ọ̀rọ̀ so wọ́n lọ fara kó ṣàlù ẹ̀ sàlàmíyà mo jẹ́ rí ni ẹ̀ ìṣẹ́jú ò lè bá so yóò rà wá kéèyàn ó ṣe nọ́mà gbèsè ayé tẹ̀ ó ti yẹ ọlọ́wà wọ́n ní sí obìnrin kan tí wọ́n pé kírísẹ̀ ní tẹ́lẹ̀. ẹ náà wọ́n ní àfa tó fẹ́ fẹ́ obìnrin wa alákọ̀ọ́kọ́ náà jàwáàzù ìgbàláyè ń bẹ ọkùnrin mùsùlùmí kó fẹ́ obìnrin tí kì í ṣe mùsùlùmí ìgbàláyè permissibility ẹ̀ wà. bọ̀dọ̀ àwọn afáàmọ́ sọ fún wa pé tọ́ ẹ̀yin mo tẹ̀ mẹ́rin ló ń kẹ́kẹ́ pé ní lẹ́tù wà yìí kọ́lọ̀ ní ká láwọn obìnrin mùsùlùmí tó pọ̀ láti mọ̀ bíta tí wọ́n bọ̀ kọ́lọ̀ ní wọ́n ráyè ibi dé sí. káàkiri kan tó wá fi àwọn yẹn lẹ̀ táwọn nọ́ọ̀sì àbí mẹ́rin pọ̀ láti ṣáàjú yìí. ó kí láàrin rẹ̀. so káàkiri kan tó wá fi gbogbo eléyà lẹ̀ ó tún ní jẹ̀nẹ́ẹ̀tì kan ló tún wá kàn. àmì sọ pé haram gbogbo ìjàwá àtúndì àtàkọ́ nípa yìí pé èyí ó gbàgbé nínú àwọn ilmi mọ̀jú náà ṣébà ń ṣe ọ̀rọ̀ ayé tó gbogbo ìmọ̀ ilá bí màdá bí kọ́lá bí àwọn bí kọ́lá bí kọ́bólé ìmọ̀ ìmọ̀ òjò tó ìmọ̀ ẹ̀rẹ́ ṣe so ìdán a sọ pé jàwá ti gbàlá ìlọ but ewu tó wà lórí ẹni ẹni pé tóbìnrin yóò jíìsì Islam ewu wà lórí ẹni ẹ bí jẹ́ pé normally tó bá sọ pé òun ò ní ṣe ẹ̀sìn ẹ̀ ẹ̀hún ò ṣe nǹkan míì ju ẹ̀sìn òun náà lọ jàwá sùn fífẹ́ náà bóyá ìwà ìlówó ọ̀nù ládùúkẹ́ ìlówó ọ̀nù àwọn ìsọ̀kẹ́ fájúfáàrù bíi báyà ti dé ẹlẹ́sìn ni kò fẹ́ kò bá àmọ́ rẹwà kò bá àmọ́ lówó kò bá àmọ́ níra káfẹ́ ẹlẹ́sìn ọwọ́ àyọ̀ ló gbòòrò wọ́n bàbá àfa àbúrò àzùwà ní mọ́ni irú ẹ̀ tó fi máa fẹ́ ẹlẹ́sìn náà kí ló sọ̀rọ̀ so irú ọkùnrin yẹn a sọ pé a kà advice ẹ̀ ni pé kó sọ̀ra kó wà lọ́làhádà alhádà kó lọ́làhádà ẹnìyẹn kó kíyèsára ó lè yẹ ìmọ̀ ní ẹ̀wò sórí òótọ́ kí ló ń wá gẹ́gẹ́ ẹni gẹ́gẹ́ kí ló ń wá lára jìnnà tàbí kìnnì kan tí ò lórí lára sísà gidi tó kẹ́ni yẹ kó yẹ ìmánì ẹ̀wò rárá ó dẹ̀ má lo ìmánì òdì náà àbí ká sọ pé ó má lo àìmọ̀kẹ́ tó pè ní ìmánì wíwá ó lẹ́tọ̀ ṣẹ́fẹ́ sọ pé aráàmù ni àṣọ pé aráàmù ni bọ́ọ̀tì ìyẹ́fọ́dọ̀ wà kẹ́fù nígbà pẹ̀lú alhamdulilayi àwọn sísà pọ̀ wọ́n àtàwọn afẹ́tàwọn tó fẹ́ mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin sẹ́yìn tí àlá yóò tún ṣẹ́kọ̀ àwọn kan ẹni tó sẹ́kù làṣẹ kí ni o làmù bá a mọ̀ pé yóò sẹ́kù àwọn so níta kò káwọn sọ̀dọ̀ ọlọ́mọdé sẹ́kù èmi rẹ̀ wọ́n ní tí ó dá tí mùsùlùmí rẹ̀ ṣẹgbẹ́ bí cooperative láti máa ra ọ lọ. cooperative ó sì sì gan ló wà nípa cooperative cooperative àwọn kan sọ pé cooperative normal conventional one CISBS àbí kan àwọn kan wọ́n pẹ̀lú àwọn ní Islamic cooperative àwọn tó jẹ́ ti normal cooperative yà àwọn operate pẹ̀lú rìbá kọlu gbólóǹkẹ àwọn haramu àwọn islamic cooperative tẹ́ǹtì pẹ̀lú ìta cooperative náà àwọn náà bùkátà sí kí wọ́n lọ rí àwọn onímọ̀ kí wọ́n láwọn wo gbogbo òfin tó dé cooperative wọn ilé mọ́tàlá sọ̀rọ̀ ìdí mọ́tàlá sọ̀rọ̀ àwọn the so called islamic cooperative wọ́n bùkátà sáwọn onímọ̀ púpọ̀ kó mọ̀ jẹ́ pé ẹ máa fi ọ̀nà àlùmọ̀kọ́rọ̀ ìjẹ rìbá náà lábẹ́ pé ẹ̀ ti islamic cooperative tó bá rà kó sábẹ́ àhílà pé ọgbọ́n ọgbọ́n àgbàkọ́ láti jẹ nǹkan haram ilé ìlú oṣù kò bá àwọn yahudi tọ́lá ní pílá táàdó fi sáàtì ẹgbọ́n jẹ ìwọ̀n sátidé tọ́sí lọ sí kíni o tọ́lá gbówó sódò jọjúmọ̀ ìlà áhùn kí sọ́kè báyìí tó èyàn lè ṣe kọ́ ọ̀rẹ́sì cooperative tó bá jẹ́ pé àwọn àyẹ̀mọ́ apá ẹ̀rọ tó bá jẹ́ pé wọ́n dúró lórí gbogbo pírísìpù tó gáìdì òfin nǹkan yẹn so ẹ̀mí wàá mọ ẹ̀sán orú sáré cooperative bẹ́ẹ̀ bọ̀ ètò ọba fẹ́ ṣe ẹ pa àwọn olórí yín ẹ lọ sọ́dọ̀ àwọn mímọ́ ẹ lọ sọ pé báyìí àwọn báyìí akóra wájọ o à ń ṣe báyìí báyìí àti ṣe o báyìí àti ṣe o báyìí àti ṣe o èwo ni ká yọ kó èwo ni ká fi kó o tẹ bá ti lè ṣe yẹ alhamdulillah so rábẹ̀tà àwọn ọ̀rọ̀ àlùbẹ̀rẹ̀ wà sákò wà náà o tó ti yé nìṣe ẹ pa wọ́n pọ̀ lórí dáadáa àwọn ọmọ yàkàlẹ̀ jọ ìjà wọn làwọn ṣe cooperative kan fún lórí hajj àwọn ọmọ dáwó tó bá ti dọdún kan ẹ tó bá ti ká yóò lọ nǹkan ó ní ẹ o ẹ lè gbàgbé báwọn onímọ̀ so kò sí láì fi mẹ́wàá lọ́wọ́ àná. náà mọ́ni ṣé mo lè gbọ́dọ̀ ṣe kọ̀ọ̀bí yẹn. wọ́n Eh, Abẹ́kẹ́ explain briefly nípa MSN group. Is it good to join them? Well, Mr. Abdulrahim, ọ nípa àwọn MSS, ìṣẹ́sì kádó lórí nǹkan tó béèrè. A ti mọ̀ pé gbé ọ̀dà nínú Islam. Ìyẹn kò ní di wàhálà kàṣẹ dára ara mu. Ìsbíyà Islam ò fara mọ́. Sori pé ọlọ́run ni wà á tẹ́sí mu bí Hablillahi jami'a. So àwọn sàhábà rẹ̀ rí àárí ẹgbẹ́jẹgbẹ́ láàrin wọn mss as a case study dẹni yẹn mú wa àwọn onímọ̀ kọ́ lọ́kọ́ bá ìjókòó bá yọnu sí wọn àwọn tó mẹ́láyé nínú ọkọ́ lọ́nà bá aṣọ wọn kúrò dáadáa gbogbo ibi tí mùsùlùmí bá ti bára rẹ̀ ni mùsùlùmí ó ti máa ní tààwò ó ti máa láfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn lórí dáadáa tí wọ́n máa ń ṣe tó yẹ sèyàn débi kan nísìn kódà kò bùkátà sí kó jẹ́ mẹsẹ̀ èyàn tí lákòóyè nísìn àwùjọ tá a wà yìí àwọn àmì gbogbo akọ́wọ́ akọ́wọ́ akọ́wọ́ lórí kí ni orí dáadáa so káṣe kákó papọ̀ lórí dáadáa ìyẹn ni jẹ̀mọ́ so káṣe jẹ̀mọ́ ipe àkójọ lórí dáadáa àwọn afáàní kò sí láìsí mẹ́ yálà àlókọ ni o àbí àlókọ lẹ́yìn kì í ṣe wàhálà ṣùgbọ́n ìṣiṣẹ́ náà fẹ́ wojú wò gẹ́gẹ́ ni wípé ẹ̀yin tẹ́ kójọ yìí kí làwọn principles ìka kata sọ́kà cooperative ẹ̀ka náà nìyẹn tó ń gáìdì yìí tó bìlẹ̀kọ̀lá sọ ni pé what MSS as as society àbí as large pẹ̀lú wọn bàkà táwọn náà pẹ̀lú wọn ẹgbẹ́ ni wọn ṣùgbọ́n bó ṣe wá jẹ́ ẹgbẹ́ yìí lórí pẹ̀lú àwọn báyìí lọ oríṣi àwọn kan tẹ́ nígbà àwòtán nígbà bọ́ ti yẹ òtúmọ̀ sí pé tọ̀ ọ wà ń léwe ó wà ní pólí Ìbàdàn àbó wà ní ui àbó wà ní ẹnìyẹ wọ́n sì ṣe kankan tó dáa tẹ́ẹ̀ wọ́n ní lásìkò tẹ́sí kankan tó dáa yẹn kẹsí pé ọ̀gbà fọ́ọ̀mù ẹgbẹ́ àbó òsè kankan ìwọ́ wà pẹ̀lú wọn lórí kankan sùlẹ́sùn ló kúrò àsìkò tó ṣe kí ni o tó wà pẹ̀lú àbí bóyá ìṣẹ̀kan bẹ lọ́dọ̀ nínú mọ̀ ẹnìkan wá kọ nínú wọn àbúfẹ́ gbèrè nípa rẹ̀ àbúbùkátà sí bọ̀kọ́ wá sára bọ̀kọ́ àpẹtí wà wáyé o ẹ̀mẹ́lẹ̀ tí làwá o tẹ́kẹ́ gbogbo tí báyìí lọ wọn bá ń gbé wá ó takòtò ọlọ́run takòtò ànábì o kò sí nǹkan tó fẹ́ kọ̀ mo ti lẹ́ni tó sọ pé tó bá jẹ́ pé mss ó wù ọ́ nẹ́nẹ́ àwọn bá wọ̀ eléyìí kẹsí kẹbí àwọn sọ ní sórí o ó sọ tù bàyẹ́ àwọn àsìkò tí wà láàrin bí a ṣe lè dáadáa wọ́n á pé ní tẹ́ ń sọ ni pé mls ó wù ọ́ mẹ́rin káwọn èèyàn máa bá wọ̀ náà ní káwọn òṣèkú ni ẹni tó bá ti jẹ́ pé báà ń lọ̀rọ̀ tiẹ̀ ìbíyà tá à ń sọ gẹ́rẹ́ tó pé ìbíyà ni pé ìtàwọn àfàràbà bí ọ̀rọ̀ mọ́tí àbùnẹ̀ pé àmàlìkí làwa o àfẹ́gbọ́n tí sàfihàn sọ o ànábí làwa o irú àwọn kan láyà tó bá ti jẹ́ pé báyìí ènìyàn mu àbí pé pé wọ́n sọ nǹkan tọ́nà ọ̀bọ̀ sọ tọ́nà bí o sọ àwọn òpè ẹ̀ ẹ̀rílẹ̀ nínú báyìí lọ ti wá ọlọ́run sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ nínú báyìí lọ nínú nìkan sọ́ṣẹ̀ tó ń báyìí di mss wa àgbà ah, pẹ̀lú eléyìí òbí yàrá so irú ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyẹn ló fi jẹ́ pé àwọn arídìí àwọn ọmọ ìtọ́sọ yìí pé ìfù náà àwùjọ bò mí pàṣẹ pé àwọn ikú àtẹ́rì yẹn abẹ́ lábẹ́ ọ̀bẹ láì bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ wọ́n jẹ́ onísùnà but ẹ lè rí onísùnà mo fẹ́ sọ eléyìí kílálẹ̀ ẹ lè rí onísùnà tó jẹ́ sáláfì hẹ́rán tó jẹ́ sáláfì gidi kó jìnnà sínú ẹ̀mẹ́sẹ̀sẹ̀ kò sí pé fẹ́ ṣe wípé yóò padà ní àwọn mi sọ pé ẹ̀ka wà sùn wọ́n fi ẹ̀ka jẹ ní os pé ah, àfáà ìlú mẹ́kí wà sí ní chọ́ọ̀ṣì o ibò ìyẹn gan yóò pa àwọn oníjọ́ lọ pa àwọn ọlọ́kẹ́ àkàtúntò oníjọ́ pè àtàwọn kẹmí tó mọ̀ bó dẹ̀ bọ̀ yẹ o lé pé ọ̀rọ̀ just one year pé débi tẹ̀yẹ bọ̀ pé ọ mss gẹ́gẹ́ pé bí marlon kelly pé ó parí ó parí ó parí school tán ó wá dé ta ó wá lọ dé sọ fi ṣé ó lé yàtọ̀ àzùkà àbí ní sẹ́ńtà kan ẹ̀ lè rí ẹ̀ tó ti fara bìbì so in tó pátá ní pé tábà wà nílé ìwé kájà wà nílé ìwé wọ́n dà ń ṣe tó da kájà wọn ṣe gbogbo yẹ wa wọn tó bá tó ṣe kẹ́kọ̀ọ́ takọ́ tó láǹtà náà lè ká jìnà sí wọn so ilé ìkéde tó kéde mẹ́rẹ̀ nìkan ibi yẹn wà ládùúgbò àwọn tọ̀dọ́pọ̀ ló wà mẹ́lá kojú rẹ̀ so wọ́n bá ń ṣe kẹ́kọ̀ọ́ tó da tó wúlò tó wúlò fún kúmọ̀ ojókòó bọ́ wà sí so ó tẹ̀gbẹ́ rà bọ́jà táwọn afáàsọ sí náà mi kó sọ pé kí ẹ̀ mọ́jà ìjókòó tì wọ́n bẹ̀ kí ẹ̀ má rí fáwọn tó lè ní àwọn ó sàgbà kéèsì tó pọ̀ ọgbọ́dá kó tó wá sí kó tó àwọn náà ṣe ọ̀rọ̀ ìlú ń dọ́gbọ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته